abala tí wọ́n ní kí a fi sọ̀rọ̀ ó ní ṣe pẹ̀lú nǹkan tí à ń torí ẹ̀ kóra wá jọ àwa ò fẹ́ kó sínú páńpẹ́ ọlọ́run a fẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn tọ́lọ́run ó gbógun tì tọ́lọ́run ó bàjagun a fẹ́ jẹ́ kan nínú àwọn tọ́lọ́run yọ àlùbáríkà kó nù sẹ̀mí ayé wọn láyé nínú sàárè àtijọ́ ògbéǹde àlùkìyàmà. àfẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn tọ́já sí wípé tọ́ba dijọ́ gbèǹde àkìyàmọ̀ ẹran ara wọn iná jahannam òun ni wọ́n fi lọ fọ̀ wọ́n ní ká sọ̀rọ̀ nípa tá à ń pè ní àríbà àdọ̀rọ̀rù ká gbé yẹ̀wò kí ni tá à pè ní nínú ẹ̀sìn Islam. àwọn ọ̀nà wo ló pín sí àwọn ewu wo òun ló ń bẹ kí wá làwọn ìlànà kí ni alahalul islami dídùn rìbá kí làwọn ojútùú tí islam wá fún ìṣòro àti mọ́jẹ́ kan nú àwọn tí ó máa jẹ rìbá yìí gbogbo eléyìí ni a fẹ́ gbéyẹ̀wò ibi tí màá ti kọ́ bẹ̀rẹ̀ òun làdí ìfẹ́ àbúrò rẹ̀ rà radiyallahu ta'ala anhu tí ìmáàmù ahmad tí wọ́n wà nú àwọn tí wọ́n gba hadith yẹn wá àti àwọn àfa aládìsí míì nínú hadith yẹn anabi sallallahu alayhi wa sallam ó ń jẹ́ kó yà pé yá tí àlànà sì zàmánú àsìkò kan bẹ tí ó wà bá àwa tá a dé èèyàn àsìkò kan bọ̀ àsìkò yẹn wá rèé níbi tí àsìkò yẹn ó burú dé kò ní fẹ́ẹ̀ sẹ́kù ẹnìkan tí ò ní máa jẹ rìbànjọ́ náà mo fẹ́ ká farabalẹ̀ o àdìsí tó lálàkì sí àdìsí àgbélẹ̀rọ o àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ òun ni anabi sallallahu alayhi wa sallam ó níbi tí intishar tí ọ̀rọ̀ rìbá ibi tí ó fọ̀kadé mọ́nlámúyà àkúlù náà làwùgù bá rù ẹni tí ó bá jẹ rìbá eruku rìbá ó sì máa fẹ́ sí i mo fẹ́ ká farabalẹ̀ di àdìsí láti wọlé nígbà ibi tọ́rọ̀ rìbá tí wọ́n dọ̀gbọ́n sí dé tí wọ́n pàkéjì ẹ̀ dé ẹni tí ọba jẹ rìbá eruku rìbá ọmọ ṣe kíni o yọ ọmọ fẹ́ sùúrù ẹni bẹ́ẹ̀ atẹ́gùn rìbá yọ ọmọ fẹ́ sí ẹ wo àwọn fóònù wa tá à ń lò yìí sáàkì borrow me credit almost gbogbo àwọn kìlọ̀ ọkọ̀ service providers wọ́n ti ṣe borrow me credit ká ní mo bá ní hundred naira lọ́wọ́ lójú ẹsẹ̀ ní ìsìn tí mo fẹ́ ra recharge card glo màá ra glo kí o hundred naira tí n bá sì ti ra àwọn pínì tí mo tẹ̀sà one two three kilo kẹ̀ yóò ṣòwò pé hundred naira náà ní kí o ṣùgbọ́n ní ìsìn mo fẹ́ pè ìlówó lọ ó sì jẹ́ dandan kí n pè mo wá ní kí wọ́n yá mi ní hundred naira mo ti tẹ kóòdù mo kọ hundred naira bẹ́ẹ̀ níjọ́ tí n bá ọyọ́ hundred naira yẹn ó lè jẹ́ pé tí wọ́n fún mi kọ́mọ̀ jù ẹ̀bí kí ni o ninety naira èlò ló dín ní owó mi jẹ̀mọ́ èlò wọ́n jẹ́ ní owó mi èmi tí mo fà àyè rìbálẹ̀ mo dáràn wájú ọlọ́run èmi tí mo jẹ́ káráyè jẹ́ rìbá ten naira lára mi ìròjọ rẹ̀ wájú ọlọ́run àwọn tí wọ́n jẹ ten naira ní owó mi náà ọwọ́ pé ìní sanwó lójú ẹsẹ̀ kò ní jẹ́ prompt payment ńlọ́fà rìbá èlò rìbá ten naira sẹ́wọ̀n kí ẹ̀ àárí mùsùlùmí tóun náà mọ̀ sí borrow me credit tọ́ ọbẹ̀ sí borrow me credit ọbọ̀nù rìbá ó rojọ́ rẹ̀ wájú ọlọ́run sẹ́wọ̀n pé ẹwà àwọn nǹkan kéékèèké báyìí káàmù ṣe kí ni o káàdì kàkọ́ anábì máa tó sọ sallallahu alaihi wasallam ẹni tí ó bá jẹ rìbá eruku rìbá ó ṣe kí ni o yóò tó kù sí lẹ́sẹ̀ ẹ máa wo kálukú wa pẹ̀lú páwọ̀ tí ní báńkì tó operate nílànà síláàmù kọ́lọ́n kójọ kó fi ẹsẹ̀ àlìjáìsì rinlẹ̀ kọ́kárí nàìjíríà kọ́ wá tún rinlẹ̀ ju bó ṣe wà lọ. àwa tó ẹ pé ní ìsìn savings la bá ń lò níbi àwọn owó wa tá à ń fi pamọ́ sí báńkì wọ́n mọ̀ bá wa já àwọn tẹ́rẹ́tẹ́rẹ́ kan sí lórí owó rẹ tó o ní lákàntì ní oṣù yóò seventy two thousand naira ni fún pé o withdraw rárá o àti bọ́ ọ fi bọ́yá iye báyìí kún iye owó ìbéèrè ni wípé kí ló wà ráǹtì owó tán fi kówó mi yẹn ṣé nígbà tí mo open account sá alágbìmẹ́ǹtì pé owó mi yìí o àwọn kan máa fi ṣòwò ìtọ́ bá jáde ń bẹ̀ èmi náà máa gbà ń bẹ̀ àbówó mi àwọn kan máa fi ṣòwò tí wọ́n bá já sí wípé wàhálà dé bá wọn èmi náà ṣe kí ni o màá forí fa sá aládéhùn rẹ̀ aládéhùn rẹ̀ ìtàn ara bá ń fi lé orí owó mi tí mi withdraw yẹn rìbá ti wọ̀ mélòó nù wa ní kakuléètì ẹ̀ pé èló mo ní lákàntì o mo ní seventy two thousand nígbà tí ìrí aláàtì mo ní seventy two thousand seven hundred seven hundred ibẹ̀ ń gbolo ti wá mélòó lọ́n kà kún un wa táyìn sọ pé owó yìí èso owó mi bọ́yọ̀ lọ fi ṣe sàárà ni o bọ́yọ̀ kò lọ fi mọ́sálásí ni o tọ́mọ̀ pé ọ̀nà fún tọ́lọ̀ tó sì ní retí ládàá gan sáwọn àkọ́ńṣọ́ọ̀sì àwọn nǹkan yẹn àṣẹ máa ń lámúyà kúlù ẹni tí ọ̀bẹ ele rìbá gẹ́ńgbọ̀ ọba dòfin ayé náà eruku rìbọ́ wàá ṣe kí ni o yọ ọmọ fẹ́ sí kábàbà àwọn kan nínú àwọn eruku rìbọ́ ọ̀fẹ́ sí la ṣe fẹ́ ṣàlàyé fúnra wa ká máa ń tà ń pè ní rìbá gan àwọn ọ̀nà wo la lè gbà kó sínú rẹ̀ àwọn aburú wo wọ́n ní pé tá a bá mu láti ibi èdè gan linguistically rìbá fúnra rẹ̀ ìtí ń jẹ́ bẹ́ẹ̀ òun ni àzíyádà wànùmúwù kí nǹkan ó lékún kí increment ọba nǹkan kí increase kọ́ba nǹkan kárí pé nǹkan yìí ṣe kí ni o ó lékún àbí nǹkan ń gbèrú sí i owó mi ní last year one million ni lọ́dún yìí ó ti di kí ni o one point five million owó yẹn ti lékún ó ti ṣe kí ni o ó ti gbèrú sí i linguistically èyí tí ń jẹ́ rìbá ni pé kí nǹkan ó develop kí nǹkan ó grow kí nǹkan ó increase kí àlékún èlé ìgbèrú ìdàgbàsókè kọ́bà nǹkan òun ní jẹ́ kí ni o rìbá nínú èdè ṣùgbọ́n nínú ṣẹ̀ríà tá a bá ń sọ̀rọ̀ rìbá àsóhun náà ni àzìyáàdà fi àṣìyá in maksuso mo fẹ́ ká farabalẹ̀ mọ́ gbádàn lẹ́kọ̀ọ́ lè torí tọ́lọ́n ìta ń pè ní rìbá nínú ṣẹ̀rí àtọ́lọ́n òun náà ni kó já sí páwọn nǹkan kan ká fi èlé kún kìí ṣe gbogbo nǹkan ní rìbá wọ̀ inṣàlá àṣàlàyé ń bá a bá ń tẹ̀síwájú àwọn nǹkan kan kí èlé ọmọ ṣe kí ni o kọ́ máa gorí ẹ̀ mọ́ wa lọ́wọ́ yálà ó lè jẹ́ nínú kíni o minal buyur bóyá nínú business transactions nínú káràkátà nínú kí la pè jẹ́ mọ́ o káràkátà ó lè jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ minal qabd bóyá nínú à ẹni lówó àbá ń ẹni ní nǹkan míì yàtọ̀ sí owó kọjá sí wípé èlé yóò mọ burú nǹkan yìí àbí àwọn muamalat àbáwọn interactions à ń bára ẹni dá nǹkan pọ̀ àjọ ń ṣe nǹkan papọ̀ kọjá sí pé àwọn èlé ọmọ wa burú àwọn nǹkan yìí àwọn àǹfààní tí ń jẹ́ bẹ́ẹ̀ òun nìyẹn ọwọ́ ayẹ̀ka gbọ̀yẹ tá a bá wá ń sọ̀rọ̀ rìbá gangan abala wo ni ṣẹ̀rí àsìláàmù wa ń sọ àǹfààní tá a gbàlérò pẹ̀lú rìbá nínú Islam òun ni kó sí wípé àwọn ìran nǹkan bíi mẹ́rin kan yóò ṣẹlẹ̀ àwọn nǹkan mẹ́rin yìí sì rèé tó bá ti lè involve èèyàn ọ̀kan nínú rẹ̀ èèyàn jẹ́ kan nínú àwọn tọ́já sí wípé làánà ọlọ́run máa bá a alákọ̀ọ́kọ́ òun ni kó kan tọ́já sí wípé òun ní nǹkan fún yàn ní nǹkan àbọ̀ fẹ́ da nǹkan pọ̀ pẹ̀lẹ́ lómi eléyìí ò ní ọ̀jẹ̀ bí ẹni tó fẹ́ yáyàn lówó àbọ̀ fẹ́ yáyàn ní nǹkan mi ẹlẹ́kejì ààrẹ ni tóun náà fẹ́ yá nǹkan yẹn ẹni tó fẹ́ yá nǹkan kan tẹ́lẹ̀ ọ̀padà gùn àárí ẹlẹ́kẹta ààrẹ nìkan tí ó fẹ́ kọ́ lẹ̀ eléyìí ní sẹ́kítírì lórí pé a àti b wọ́n fẹ́ ṣe kí ni o wọ́n fẹ́ da nǹkan pọ̀ ẹlẹ́kẹrin a wà rí ẹlẹ́rìí èmi ni mo jẹ́rìí nígbà tí a àti b tí wọ́n yára wọn ní nǹkan báyìí àbí tí wọ́n da nǹkan báyìí pọ̀ tẹ́lẹ̀ wá padà gùn lànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith anabi sallallahu alayhi wa sallam ní pé làánà lọ́ọ̀ù ákílà rìbà wà mú kílà wù wà káàtìbà wù wà ṣàhídẹ́ ẹni tó já wípé gangan lẹni tí ó ń yáàyàn lówó rìbá owó èlé òun ní jẹ owó èlé gangan ọlọrun láàánú rẹ̀ ọlọrun sẹ̀bílé ẹni tó jẹ́ pé ìnira bá àbò oníbùkátà sówó lọ́wọ́ lọ yá owó èlé ọlọrun sẹ́bílé òun náà ó di mélòó báwọn ó di méjì akọ̀wé tọ́já sí pé wọn la kọ̀wé kọ owó èlé ní tiẹ̀ tọkọ ọlẹ̀ ọlọ́run sẹ́bílé òun náà bákan náà ẹlẹ́rìí tọ́jẹ́ pé òun lọ́jẹ́ lẹ́rìí fún ìyapa àṣẹ ọlọ́run ọlọ́run sẹ̀bílẹ̀ òun náà ó túmọ̀ sí pé tá a bá ń sọ̀rọ̀ rìbá èèyàn mẹ́rin ni wọ́n máa jìyà látara kíni o látara rìbá àwọn rìwáyà àdìsí míì tó wáá fa àwọn kankan ṣùgbọ́n àánú ọlọ́run lè lépa bá wọn àwọn tá à ń fowó rìbá tọ́ ibi táwa tá a jẹ́ bàbá àtìyá tá a ti lè sọkàn wájú ọlọ́run nìyẹn kébi ó pa ìyàwó wa kébi ọ̀pá àwọn ọmọ wa kọ́mọ wa kọ́mọ lọ private school kọ́ lọ public school kí yúnífọ́ọ̀mù ọmọ wa kọ́ yáǹdì ká máa lẹ̀ ẹ́ kọ́mọ wa ọmọ wọ bàtà bàtà rọ́bà kan láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dógún kọ́lọ̀ máa yẹ̀rù yọ̀sílẹ̀ sí wa kọ́ wa tó já ká tó máa rán rán ọbẹ̀ tàbí kọ́mọ wa lọ private school pẹ̀lú owó rìbá lọ ọbẹ̀ tàbí káwọn ọmọ wa máa gbé kúlà lọ school pẹ̀lú júìsì pẹ̀lú owó rìbá lọ torí pé kúlù láàmì nábàtà bìlà haram fanáru aulabi gbogbo ara tó bá já sí pé owó owó rìbá owó èèwọ̀ òun la fi tọ́rù ara yẹn iná jánàmà ló wọ́n lẹ́tọ̀ọ́ sí jọ gbéǹde alkiyama àǹfààní tó bá wá rí bẹ́ẹ̀ ó yẹ ká gbọ́ yé pé rìbá gangan fúnra rẹ̀ ń kọ́ o nǹkan tó yẹ ká jìnà sí ni hukmu rìbá kí wá nídàjọ́ rẹ̀ àǹfààní sẹ́rí bìlì jùmọ́ pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn onímímọ́ ẹ̀sìn haramu ní rìbá èèwọ̀ ni kéèyàn yáwó èlé èèwọ̀ ni kọ́ yáàyàn èèwọ̀ ni kọ́ jẹ́ sẹ́kítírì rẹ̀ èèwọ̀ ni kọ́ fi ọ́sẹ̀ rí kódà àwọn àfáà níbi tọ́rọ̀ rìbá tó burú dé ọlọ́run ọ̀nà gbàgbé wánú kùránì ọlọ́run tó kan wá bẹ́ẹ̀ ẹni tó bá ń jẹ rìbá ọlọ́run bí clear ogun pé irú ẹni bẹ́ẹ̀ òun ọ̀bàjà ni fadhanu bi harbi minallahi wa rasuli gbogbo ẹni tó bá encourage rìbá òun ọlọ́run ọba wọn fa wàhálà òun nìkan kọ́ ànábì òun náà bá wọn jagun kódà níbi tọ́rọ̀ onírìbá ò dé tó bá dijọ́ ògbéǹde àlùkìyàmọ̀ alladhina yakuluna rìbá la yakumuna ìlà kálẹ̀dì yàtàkọ̀bátù ṣàìtọ́nù mí nàlẹ́ mọ́s bí wèrè bí ẹni tó rí ẹ ti dàrú òun lórí ìbọn ọmọ ṣe ń jọ gbé ìdàrú kìyàmà gbogbo ẹni tí ń jẹrìí ìbáwọn wà máa ṣe bí wèrè gbogbo alákùnmọ̀ wèrè náà lú wa yọ ọmọ ṣe bí ẹni tó jẹ́ pé tó ti mutí tó ti ń ríra bí ṣe ń forí iná ògiri ní ọmọ forí iná lẹ̀ gbogbo ẹni tí ń jẹrìí ìbáwọn ọlọ́ọ̀ni wọn ní dìde lọ́jọ́ gbé ìdàrú kìyàmà àfi bí ẹni tẹ́sù ti fọwọ́ bà bí ìwèrè ni wọ́n ṣe máa ṣe torí wípé nígbà tán wà ní ayé tá a bá tọ́ fún wa pé rìbá lélẹ́yìí ẹ má jẹ́ àdé díẹ̀ wọ́n ò ní pé ìnàmọ́lì báyìí mísìlù rìbá ìnàmọ́lì báyìí wọ́n ò ní kí ni yàtọ̀ ń bẹ̀ náà ní ṣe bísínẹ́sì ni náà àà ṣé bísínẹ́sì kọ́ ni ṣé tí n bá mú owó yìí owó tí mo yọ yìí tí n bá dè mọ́lẹ̀ ṣé kò ní mú profit wá fún mi ni mo wá ní mo yá kọ́ máa fi ten percent kún àbí kó fi five percent kún àbí seven point five percent kí wá níbẹ̀ ṣé tí n bá lọ fún òun ṣe business sẹ́mi ní jẹ profit lórí ẹ̀ ni wọ́n wá ń compare business pẹ̀lú kíni o pẹ̀lú rìbá ọlọ́run ni àhálà lọ́wù lìbáyé à wàhárọ̀mọ̀ rìbá riba àmọ́ òdàjọ́ rẹ̀ wà àhálà lọ́wù lìbáyé à wàhárọ̀mọ̀ rìbá sẹ́ẹ̀rí káràkátà kásòwò aláàlì ni ṣùgbọ́n rìbá èlé ọlọ́run riba àlékè ọlá ní pé ìwọ ni pẹ̀lú àyà àtàwọn àyà míì nù kùránì suratul láti àyà 275 débi 280 bí àyà mẹ́fẹ́ẹ̀fà ọ̀rọ̀ rìbá lọ́wọ́ bá fi sọ tọ́lọ́ dẹ̀ ní pẹ́ntọ́ bá ń jẹ rìbá bí wèrè wọn ó sì dìde lọ́rùn òun ó sì bá wọn jagun bákan náà òun ó wàá pa àlùbáríkà orí iṣẹ́ wọn rẹ́ torí pé lọ́wọ́ bá àlékè ọlá yúrìbì sọ̀dàkọ́t yẹ́mọ́hákù lọ́ òrìbà ṣé ẹ wá rí owó èlé yẹn rè èèyàn ọmọ rò pé ah alihamudulilayi nǹkan ti ń pọ̀ o ṣùgbàlùbáríkà ò lè sí lórí ẹ̀ àlùbáríkà òní ọlọ́yìn àlùbáríkà kò ń bẹ́ẹ̀ táwọn bá ń rò pé nǹkan rẹ̀ ń pọ̀ nílé ayé níjọ́ wọn bá ti gbé inú sàárè wàhálà débárú ẹni bẹ́ẹ̀ àwọn àkekèdé àwọn nǹkan olóró tí ó fìyà jẹ dé láti gbọ́dọ̀ gbìyànjú kárípa sára fún rìbá ṣé wá rí rìbá tá à ń sọ yìí ọlọ́run ọba àlékè ọlá fúnra rẹ̀ nínú súrọ́tù alimron aya one thirty ó tún sọ̀rọ̀ ń pẹ̀ pé látàkùlù rìbá látàkùlù àrìbá àdàáfán mọ̀dọ̀ àfàtàn ọlọ́run ni ẹ sọ́ra fún ìmọ̀ jẹ owó èlé tẹ́ẹ̀mọ̀ jẹ owó èlé ara yín nílọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ọlọ́run ní ẹ jìnnà sí ẹ má dé bẹ́ẹ̀ wàtẹ́kùnlá ọlọ́run ní ẹ bẹ̀rù èmi ọlọ́run o ó túmọ̀ sí pé ẹni tí ò ní jẹ rìbá ẹni tó bá bẹ̀rù ọlọ́run ni èèyàn lè jẹ́ àfà tí ó sì máa jẹ rìbá èèyàn lè jẹ́lẹ̀ àti ọmọ jẹ rìbá tí ọba ti síkí ni wàtẹ́kùnlá tẹ́ ẹ bá fẹ́ jèrè ẹ fẹ́ kémi ọlọ́run bá ọlá kí n o ẹ gbọ́dọ̀ gbìyànjú kẹ́rí wípé ẹ bẹ̀rù mi ẹ sì jìnnà sí gbogbo nǹkan tí ń jẹ́ rìbá anabi wa muhammad sallallahu wa sallam anabi lẹ́yìn èèyàn ìjìtẹ́nìbù sábà al-mawbiqat ẹ jìnnà sí àwọn kan àwọn nǹkan tí máa pààyàn rẹ tí ó jẹ́ téèyàn ó dèwájú ọlọ́run tí ó máa sọkọ́ anabi sallallahu alayhi wa sallam ọ wá ń ká wọn ọ bẹ̀rẹ̀ látòrí ṣíríkù ẹbọ nígbà tó wá ń ká àwọn nǹkan méje yẹn ọ wá ka wà rìbá àṣeyìí máa jẹ rìbá ara àwọn nǹkan méje tó lè jẹ́ kí èèyàn ò rí ìbínú ọlọ́run láyé àtọ̀run òun ni nítorí àsìkò ẹ jẹ́ ká wá ṣe báyìí rìbá rìbá tá à ń sọ yìí bó o láṣẹ máa dá rìbá máa àwọn ọ̀nà owó ní rìbá ló lè gbà wá a rí nínú àwọn àfẹ́ẹ̀sìn tó sọ wípé rìbá gangan oríṣi méjì ni èyí òun ló sì jẹ́nẹ́rà jù a rí bí Imamu Shafi'i rahimahullah àwọn lọ́nà mẹ́ta ni àwọn mìíràn àwọn àfà wọ́n ní mẹ́rin ṣé wá rí bàtà wá ka gbogbo ágúmẹ́ǹtì wọn a rí wípé kí ni o bí ìgbà téèyàn tó ń pín owó kan sí méjì ni méjì náà ni rìbá gbogbo àwọn ìpín yòókù tàn mú wá ó kó sábẹ́ kí o méjèèjì yẹn tá a bá ti gbọ́ yé rìbá alákọ̀ọ́kọ́ òun ni rìbá tá à ń pè ní rìbá alifọ́dìlì rìbá alifọ́dìlì rìbá ẹlẹ́ẹ̀kejì òun ni rìbá nàṣíà ọlọ́run sì sọ̀rọ̀ nípa méjèèjì ànábì sallallahu alaihi wasallam àwọn náà sọ̀rọ̀ nípa kí ni o nípa méjèèjì alákọ̀ọ́kọ́ rìbá alifọ́dìlì òun ni èyí tá a kọ̀ gbìyànjú àti ṣe kí o àti ṣàlàyé rẹ̀ fúnra wa torí pé rìbá yìí ń gbà míì ó nídìí káwa tá a jẹ́ mùsùlùmí ká gbọ́yé ibi rìbá yìí òun lọ̀pọ̀lọpọ̀ wá ṣe kí o òun la ti mọ́ àwọn tó bá ń rìkọ́ọ̀dù kan pa fóònù wọn yọmọ disturb mi tó bá ti ń dún ta ló ní fóònù ilé kan wa mú torí ọlọ́run náà rìbá fọ́dúlì òun ni rìbá kan tó já sí wípé ó ní í ṣe pẹ̀lú kí èlé kọ́wọ́ orí nǹkan tá a yára ẹni jẹ́mọ̀ ìjẹjẹ́ àfarabalẹ̀ torí tọ́lọ́run o tọ́ra ní tá a dé ibẹ̀ gangan ní kíni o ibẹ̀ níṣẹ́ wà ribal fadli mo yáàyàn ní nǹkan nǹkan tó já sí wípé irú kan náà function kan náà iṣẹ́ kan náà mo wá ní yóò fi èlé kún ṣẹ̀ríà Islam ó fẹ́ káwa tá a jẹ́ mùsùlùmí kákọ́ láàánú ara wa lójú ara àṣòro táwa mùsùlùmí nílò ní ni pé irú ń tó láàrin àwọn mọ̀hàjìrú náà àti ansor kò sí láàrin tiwa mọ́ aṣọ irùngbọ̀n ìjáàbù ní tó kù láàrin tiwa nìyẹn ṣùgbọ́n táwọn nǹkan yẹn píríìkì kò sí láàrin wa èmi tí màá ní one thousand lápò tọmọ ìyá mi sì ń pariwo pé àtàlẹ́ àná mo ti jẹun kẹ́yìn tí mo sì rí pójú ẹ̀rù lóòótọ́ ibi ń pa yóò ní mi la kí n fún ní one hundred naira kó fi lọ jẹun ṣùgbọ́n tẹ́mi lọ́rùn o tí n bá wá rí sísà kan tí mò ń propose mo fẹ́ fẹ́ kó lè bá àfẹ́ mi kí n fún ní five hundred naira tàbí kí n fún kó àkàsà fún gan kí á ní pé ẹ fún mi fífi àbẹ́ kí n fún ọkọ̀ nílé ṣùgbọ́n ọmọ ìyá mi tẹ́ pé mo ti rò pé òun àǹfààní wo sílé ìsìn máa fẹ́ ni àbí máa ní kankan lára èyí tí ó tó lè dọ̀la kó lòun ọ̀fẹ́ mi torí ọmọ wa fọ́ ibi ọmọ ìyá wa kan òjò nítorí omi nítorí omi ọ̀là mo ti náwó pọ̀ lórí ọmọ yẹn ni ìwà gbogbo èèyàn gi òun gbowó ni kò lè ìjọba gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe láàrin ara wa wọ́n fẹ́ ká máa fi kíni kún ukhuwatul islamiyya irú àwọn nǹkan ìwá tó bá ti di wípé à ń yára ẹni ní nǹkan àbá ń pààrọ̀ àwọn nǹkan kan láàrin ara wa tí èlé bá ti wá ń kúrú nǹkan yẹn irú yẹn náà pè ní rìbá àmọ́dá rìbá àlùfọ́dù kí n tí mò ń sọ ó lè yé ẹ kí n wálé ìyá a àti ìyá b wọ́n jọ ń gbénú ilé kan náà ni ọkọ eléyìí ò sì ń lé ṣùgbọ́n ó dájú pé ń bọ̀ wálé lọ́sẹ̀ tí ń bọ̀ ọwọ́ ayá ráìsì kóńgò kan ọyá kí mo pè ó ráìsì kóńgò kan ọwọ́ ni kóńgò kan máa yọ o ṣùgbọ́n kóńgò gan àtagolo méjì lè ṣe kí ni o lè dá padà tọkọ yín bá dé next week rìbá ti wọ̀ agolo méjì kan ti pọ̀ jù kóńgò kan àti síbí méjì síbí méjì orí ẹ̀hún ìbá ni àlékún tó lé lórí ẹ̀hún ó ti di kíni jẹ̀mọ́ o ó ti di rìbá àbí bẹ́ẹ̀ kọ́ àfà sálárì wa wọ́n sún ọ̀ tí ìsan sálárì wa may ni tí ọba ìdí june five ọ̀yẹ̀ kí wọ́n sọ sálárì fún mọ́rí five thousand bẹ́ẹ̀ àwọn oníwàárí ṣé june five lọ́sàn padà six thousand five ló fi dá padà jẹ́mọ̀sẹ̀ tá à ń yà bí òye irú ẹ̀ náà ribal fadli ọwọ́ bí owó owó tó bá jẹ́rú kan náà kò gbọ́dọ̀ jura wọn lọ èmi fẹ́ ṣẹ́ owó mo fẹ́ lọ ilé àná mi lọ́la wọ́n fẹ́ ṣe ìnáwó ń bẹ̀ mo wá mú wá one thousand márùn dání mo fẹ́ lọ ṣẹ́ sí kíni o fifty fifty naira sẹ́ẹ̀bà pé the same currency ni tí n bá ilé kó five thousand one thousand márùn lẹ̀ ìwọ tó o fẹ́ bá ń ṣẹ́wó tó o béèrè fún mi ní four thousand five àbí four thousand nine owó tó ọjọ́ five thousand mi rìbá ni tó bá ti jẹ́ the same kíni o the same currency tó bá jẹ́ pé different currencies èyí ẹ̀ ṣe rìbá mo fi náírà ṣe dọ́là mo fi dọ́là ṣe pound sterling mo fi náírà ṣe ríyàl gbogbo eléyìí ẹ̀ ṣe rìbá ṣùgbọ́n owó kan náà the same currency irú eléyìí rìbá ṣe kíni o rìbá ti wọ̀ ọ́ ṣé ẹ wá rí abala yìí àwọn àáfàá wa ń ṣàlàyé nípa wípé ṣé gbogbo nǹkan tá a bá ń yára wa láàrin o àbáǹjírọ rẹ̀ náà ni rìbá wọ̀ wọ́n ní rárá nítorí àdìsí Abu Sa'id al-Khudri radiyallahu anhu ṣùgbọ́n àdìsí àlàyé pọ̀ lórí ẹ̀ nínú àdìsí ànábì sallallahu alayhi wa sallam sitata sí tata àṣìá ó dá kọ àwọn nǹkan mẹ́fà kan ṣùgbọ́n fún àwọn nǹkan mẹ́fà yìí ó fi represent o àwọn ń bá tún rí bẹ́ẹ̀ irú ẹ̀ náà dẹ̀ wá bí ọ̀rọ̀ zakatu lè fìtì sẹ́yìn anábì sallallahu alaihi wasallam nínú àdìgbà abdullahi ibn umar ìgbàtọ̀ fẹ́ sàlàyé jákàtà mọ́ yọ́nà àwẹ̀ kọ̀dá o àbọ̀dá kọ kọ̀dá kọ èlùbọ́ o kọ̀dá kọ àgbàdo o ọ̀dá kọ àwọn oúnjẹ tó wà ní kíni o ilẹ̀ ṣùgbọ́n kíni ìlà tó wà ń bẹ̀ ni pé oúnjẹ a jẹ́ pé kẹ́nìkan wá sọ pé ànàbí ò ní àfi ráìsì yọ sàkásọ olódo ní ọgbọ̀ sẹ̀rí àyè ànàbí ò ní àfi olùbọ̀ yọ sàkásù lùfítìrì ànàbí ọ̀dà pé olùbọ̀ ṣùgbọ́n àwọn oúnjẹ tó dákọ oúnjẹ kí ni o ilẹ̀ lárúbáwá tó bá ti já sí pé oúnjẹ náà ni àtìrí ìlà tó ń já mẹ́à bẹ̀yìn náà wùmà má fún ọpọlọ wa ṣeré nínú àdífì ànàbí sallallahu alaihi wasallam ó ní wípé sẹ́ẹ̀rí àzáàbù bìzáàbì wàlìfíbọ̀ bìlìfíbọ̀ والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح مثلا بمثل يدا بيد فمن زاد أو استزاد فقد أربى الآخذ والموت فيه سواء أخرجه مسلم Ànábì صلى الله عليه وسلم ní tá a bá fẹ́ di pé a fẹ́ máa jìrọ̀ nǹkan a fẹ́ máa yára wa ní nǹkan góòlù àti góòlù òun la fi máa pààrọ̀ ara wọn òun la fi máa jìrò ara wọn mo fẹ́ ká farabalẹ̀ torí tọ́lọ́hun bákan náà sílfà àti sílfà fítọ̀ fàdákà àti fàdákà ẹ̀rì pọ̀ ṣe kí ni òun náà lọ bákan náà jéró àti jéró wíìtì àti wíìtì bákan náà èso dàbínú àti èso dàbínú ọlọ iyọ̀ àti iyọ̀ pẹ̀lú mẹ́jẹ̀mú ni o mathalan bí mathalan kọjẹ́ pé the same quantity irú kan náà bákan náà yá dánbì yẹn dín yọ ọjà sí pé mò ń kó fún ọ from hand to hand that is in that spot ntí mo fẹ́ rárẹ̀ ntí wọ́n náà fẹ́ fi tààrẹ̀ mo kó lé ọ lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam ó ní faman zada ẹ ń bá ilé fi nǹkan kan lékún awis tazada àbọ̀ ń fẹ́ kábọ̀ òun fi lékún ntọ́jẹ́ original kí ló kọ rẹ̀ yẹn fakọ̀dé arba ó ń tàn ti jẹ rìbá àlàáfíìdù àlùmọ́tì fi ìsàwà àtẹni tó fún yàn àtẹni tó gbà lọ́wọ́ rẹ̀ ẹlẹ́sẹ̀ làwọn méjèèjì wájú ọlọ́run àdìsí làwọn afá wa ń ṣàlàyé ẹ jẹ́ ká ara ṣàlàyé ìtumọ̀ àdìsí àwọn tó ní í ṣe pẹ̀lú pé à ń ra nǹkan à ń ta nǹkan láàrin ara wa à ń yá nǹkan à ń dá nǹkan sísan padà láàrin ara wa rìbá lè wọ̀ ọ́ ìtò ní í ṣe pẹ̀lú gold àti gold silver àwọn yẹn ànábì àsálà ń fún wọn wé kí ni o anokud àwọn owó tà ń ná àwọn owó tà ń ṣe kí ni o àwọn owó tà ń ná owó tó bá jẹ́rú kan náà àlékún ọ̀gbọ́dọ̀ bá àdínkù òsì gbọ́dọ̀ bá tálẹ̀ kó bẹ́ẹ̀ lé bá rìbá ti wọ̀ tálẹ̀ kú bá bá rìbá ti wọ̀ bákan náà àwọn nǹkan mẹ́rin yòókù tọ̀dá kọ oúnjẹ àwọn tó ní í ṣe pẹ̀lú oúnjẹ rìbá lè wọ̀ àwọn nínú àwọn abátan pé ìyẹn nìkan gan ti ẹ̀kọ́ gan anabi sallallahu alayhi wa sallam ó mú un wá pẹ̀lú páwọn nǹkan tó bá ti ní measurement ó ti ní òṣùwọ̀n ẹ jẹ́ ká lo petrol as a case study èyàn yá mi ní four litres petrol ó ló súnwọ̀n àbí ó ló súnwọ̀n ó ló súnwọ̀n tèmi náà bàdá padà four litres máa dá padà ìyàtọ̀ tó tètè wá lè wà ń bẹ́ o ṣùgbọ́n gbogbo alamọ́ tí jẹ́ four litres ọ̀rẹ́ ìsẹ̀lẹ̀ ra four litres ó sì gbélé ọlọ́ níjọ́ tí wọ́n náà padà padà ọlọ́ra kí ni o four litres ilé epo ó ti ṣe déédéé ṣùgbọ́n àwọn nǹkan tí ọ̀bá ti lọ́sùnwọ̀n tí ò ṣe é wọ̀n rìbá ọ̀wọ́ àbáwọn nǹkan tí èbá ṣerú kan náà torí masalan bí masalin wàyá dan bí yẹ́dẹ̀ wọ́n fẹ́ ká farabalẹ̀ bá àrin iye ká tó bọ́ sínú rìbá nà sí a ìtí ọ̀bá ti lóṣùwọ̀n ó lè jura wọn lọ èyí ẹsẹ̀ rìbá ìtí èbá serú kan náà ó lè jura wọn lọ èyí ẹsẹ̀ rìbá kí làpẹrẹ iṣu gbogbo aláṣàmọ̀ iṣu iṣu ò lóṣùwọ̀n lẹ́yìn tẹ́ bàgbé sórí kéèjì ìlókù iṣu eléyìí ìta ọwá ní ọ̀fun iṣu rẹ̀ ńlá méjì tọ́ta yóò èmi ó fi dá kéékèèké márùn padà fún oníṣọ́tí ọlọ́tẹ̀mí lọ́rùn òkè kò sí wàhálà ń bẹ̀rùn jẹ́mọ̀sí tá à ń sọ yà bí òye ìwọ ní màálù ńlá màálù bí ọlọ́dún márùn tó ti tóbi ọwá ní mọ̀wọ̀rí màá fún ọ ní màálù ọlọ́dún méjì màá fún ọ ní mẹ́rin oníṣọ́tí ọlọ́tẹ̀mí lọ́rùn ìbọ̀ ọ̀wọ̀rú eléyàn mo rò pé tá à ń sọ yé àbí nǹkan tí èsè rú kan náà àwọn èèyàn ọmọ bèrè bèrè pààrọ̀ èmi láwọn aṣọ àlòkù tí mo ti lòkù lé ìyá kan fi ke ó ń fi pààrọ̀ aṣọ aṣọ àti ke ṣerú kan náà rìbọ́ ọ̀wọ́rú eléyàn ṣe tá à ń sọ yé èmi kó àlòkù aṣọ àlòkù fìlà àlòkù bàtà mo wá kójọ pé kí ni tọ́mọ̀ ìyé oníke ọlọ́wọ́n ti àkọ̀tẹ́ lọ́rùn ike tó tóbi jùlọ ni ó ní ọ̀dà ọkọ̀ ìyá mi ọ̀rọ̀ àwọn eléyìí àwọn méjèèjì jọ ṣe kí ni o àjọ faramọ́ rìbá èmi èsè rìbá torí pé kèé ṣerú kan náà jẹ́mọ́ sẹ́ńtà ń sọyé èmi kó àwọn aṣọ fún ọ ìwọ kó kí ni fún mi o ike èmi kó àwọn àlòkù bàtà fún ọ ìwọ fún mi láṣọ tuntun irú tí èbá ti ń serú kan náà bá ń rí bọ́ òṣè kíni o kò sí ń bẹ̀ irú ẹ̀ ní ọ̀fà tá a lè fi fi náírà chéńjì kíni o dọ́là tí dọ́là ọmọ jẹ́ bí one sixty five kìló kọ rẹ̀ dọ́là ọmọ jẹ́ náírà àwọn máa fi one sixty five naira chéńjì kíni o one dollar torí pé kì í serú kan náà rí bọ́ ọ̀rọ̀ orí eléyìí mo rò pé táwọn sọ ayé ní ìsìn àwọn tó jẹ́ pé irú kan náà òun ni rìbá wọ̀ àbáwọn tó jẹ́ pé òṣùwọ̀n kan náà káwá lékún rìbá ṣe kí ni ó rìbá ti wọ̀ a gbọ́dọ̀ ṣọ́ra fúnra àwọn ilé kọ́lọ̀kú fún alágbòye ẹ̀sìn rẹ̀ ẹlẹ́kejì òun ni rìbá nà sí à rìbá mọ́dá rìbá nà sí à sẹ́ẹ̀rí rìbá nà sí à àtàjírù ni rìbá ó gorí àwọn nǹkan yẹn a fi èlé lé e nítorí pẹ́niyàn ò ní sanwó lásìkò ẹ jẹ́ ká farabalẹ̀ amáyé tí nǹkan yẹn bá dé ṣùgbọ́n torí kó ti di defer payment kèé sojú ẹsẹ̀ ilẹ̀ nìyẹn ó dá nǹkan padà làwa fi èlé kún rìbá nà sí àníyẹn irú ẹ̀ làwọn owó báńkì tá ń yá gbogbo ẹ tí bá ń yá ó ti jẹ́ rìbá ó lọ yá hundred thousand wọ́n sọ pé lórí hundred thousand yìí o iye tó máa fi kún lóṣù àbí iye tó fi kún lọ́dún rẹ̀ lọ́tọ̀ sí ká lọ́ba gba owó ní ìsìn kó tó dá padà ní ìsìn kò ní san èlé ọwọ́ pé yóò padà dán owó yẹn padà èlé ṣe kí ni o ó ti gorí ẹ̀ rìbá náà sí àníyẹn àràmù lòun náà ló ṣẹlẹ̀ à irú ẹ̀ ní tàwọn glo mtn ní tá a sọ lẹ́ẹ̀kan náà ká ní mo bá dá recharge card tí mo sanwó lójú ẹsẹ̀ màá gba hundred naira mi tí ó pè é ṣùgbọ́n tó yẹ pé borrow me credit ní later èlò ní òde ní owó mi o ten naira rìbá ti wọ̀ ọ́ ṣe kí ni o rìbá ti wọ̀ ọ́ àbẹ́ èèyàn yá ẹnìkan lówó initial stage ó fi rìbá kún ọwá lóhun ọ̀sán ní kí ni o may thirty one ọba lọ bá lánàá owó mi tọ́lọ́sàn may thirty one two thousand and fourteen kọ́ ó ní kò sówó ńlẹ̀ ọ̀dà màá fún ọ di june thirty ṣùgbọ́n o ten thousand tẹ́lẹ̀ kó fún mi lánàá o twelve thousand ló ṣe kí ni o lórí fún mi lékún owó yẹn ní ìsìn 2000 rìbá ti wọ́n owó yẹn rìbá ti wọ́ irú ẹ̀ náà wà á lọ́pọ̀ nínú àwọn táwọn èèyàn máa ń ṣe wọ́n yára wọn ní nǹkan wọ́n wà á fi kún kódà kó jẹ́ pé ten kọ́bọ̀ lèèyàn fi kún owó yẹn rìbá ti wọ́nú ṣẹ̀ríà ìbéèrè mi náà wáyé láàrin àwọn tó máa ń ta àwọn tó ní ṣe pẹ̀lú instrumental payment jẹ́mẹ̀ẹ́yẹ yá farabalẹ̀ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ làǹsálà ìfúnra wa tí n bá fẹ́ ra fóònù yìí tí mo kówó dání fifteen thousand ní ok ọyẹ ìgbà fifteen thousand o èmi náà sì máa mú kíni lọ́wọ́ fóònù ṣùgbọ́n fóònù yìí ẹ máa ń tọ́sẹ̀lẹ̀ ẹ san ten thousand ní ìsìn nínú rẹ̀ ẹ san two third nínú owó yẹn ó kú kíni o ṣùgbọ́n ní ìsìn torí pé oṣù márùn-ún lẹ́ẹ̀fì á sanwó twenty thousand lẹ́ẹ̀san o èlò lẹ́ẹ̀san jẹ́mọ̀ ẹ wàá san ten thousand yòókù ẹ máa san ní two two thousand fún oṣù márùn-ún ṣe ń pè san ten thousand náà fifteen káàdì mo bá ní five ojú ẹsẹ̀ màá máa ṣe kí ni o màá máa mú lọ ọwọ́ pé ìrànwọ́ lójú ẹsẹ̀ yọ wàá fa kí n san extra five thousand naira rìbá ti wọ̀ rìbá ti wọ̀ torí pé ni tó ra nǹkan yẹn o ti fara ní irú ẹ̀ náà ṣẹlẹ̀ sáwọn èèyàn à ń gbọ̀ padà à ń gba mọ́tò wọ́n wàá fi kún iye owó tó jẹ́ normal price nítorí pé ní ọ̀sánwó lójú ẹsẹ̀ náà sí àníyẹn torí pé ó ti pẹ́ kó tó di wípé yóò padà san kí ló kọ rẹ̀ yẹn wọ́n bá wọ́n bá fa nǹkan jó fún un irú eléyìí ò lọ kọ́mọ̀ jù nígbàjà ìlíyà ńlá àwọn kan sì ń jókòó tì tí wọ́n ń jẹ tẹ́lẹ̀ pé àwọn tí lówó yẹn lọ́wọ́ wọ́n kẹ̀ máa yáyàn ni wọ́n ti àgbà gbogbo àwọn ìwé ilé rẹ ìwé mọ́tò rẹ wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́mọ́ di orí san gan wọ́n lè ta dúkìá rẹ nítakùtà àwa tá a jẹ́ mùsùlùmí gbogbo eléyìí agbọ́dọ̀ ṣe kí ni o agbọ́dọ̀ ṣọ́ra fún un pé lórí àwọn ọjà wa à ń yáwó à ń yáyàn lówó ká má jẹ́ kí rìbá abẹ́rùkú rẹ̀ ká má jẹ́ ọ̀fẹ́ sínú àwọn nǹkan tá à ń ṣe kálùbárí kọ́ ọlọ́run ọba àlékè ọlá kó lè ṣe kí ni o kó lè wà nù iṣẹ́ wa ọ̀dà jẹ̀mọ́ tó bá rí bẹ́ẹ̀ nítorí àsìkò tí ó sì tá a bá wá ń sọ̀rọ̀ rìbá yìí a máa rò pé àwọn nǹkan ogun ọlọ́fà tí rìbá ṣe á di tọrọ fọ́nkálé láwùjọ wa yìí anabi sallallahu alaihi wasallam nínú nǹkan tó ṣe nínú ájì tó kan yìí ọfagilé rìbá ọfagilé kí ni o rìbá ó ní màá dẹ̀ ṣe pátíkà fún yín ọ́nkù rẹ̀ àlà àbáṣù bọ́nà àbdùlùmọ́tọ́lù tọ́jà búrò bàbá ànábì àsàlàǹgá ó ní gbogbo rìbá àjà ìlíyà gbogbo ẹ̀ ń pè àlè àbáṣ tó ti yá lọ́wọ́ ń gbàjà ìlíyà mọ́gbẹ́sẹ̀ lé gbogbo rìbá àjà ìlíjà mo ṣe kí ni o mo káńsù rẹ̀ torí bá nàbí sallallahu ọmọ wàhálà tí ń ń bi rìbá à ń bọ̀ wá síbẹ̀ o àwọn aburú tí ń bi rìbá ṣùgbọ́n àwọn àfẹ́ẹ̀sì wọ́n wá wò lọ tá a bá kan tó já sí wípé rìbá ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹ ká fura pé àwọn nínú àwọn nǹkan tí máa ń fa kírìbọ̀ ráyè borí wọlé láwùjọ kan gangan alkasabu wà ń bẹ̀ ẹjọ́ ẹjẹ́ káwọn dalá àwọn point abẹ́ sọ yìí tọ́ra àwọn mùsùlùmí la wà ń bì ṣe é rí kí àwọn tí ń dáwùjọ gan káwọn gangan ya ọ̀lẹ fúnra wọn kán ya kí mo pé ọ̀lẹ a máa fa kírìbọ̀ ráyè wọlé kí ni túmọ̀ ọ̀lẹ ni wípé ṣe é rí gbà mí ẹ̀rọ bá jẹ́ nld kí ló kọ rẹ̀ Eh, western solution àtàwọn nǹkan kan wọ́n gbà àwọn èèyàn lọ àwọn èèyàn wá owó íńtánẹ́ẹ̀tì owó sofodogójì kọ̀sẹ́ tó fẹ́ ṣe wàhálà mọ́ kálukú ọkọ̀ tí ara fi ten thousand bí kan láàrin oṣù méjì kọ́ máa gba three hundred thousand àwọn akẹ́kọ̀ọ́ fi wọ́n kọ́ fi díẹ̀ tọ́ wọn lẹ́nu wò ẹnìkan náà àwọn èèyàn wá bá dàn ọlọ́run ìjà ìpàtẹ́sán ọ̀pá ọkọ̀ sẹ́yìn ọkọ̀ sẹ́fù wọ́n sì twenty thousand wọ́n fún ní hundred thousand bó ṣe lọ wówó kunu bí half million ó kó bẹ̀ nígbà tí èdè òṣèlú báyìí kí lọ́ba laná ó dọ́ bí sinimá báyìí wọ́n ti change ọ́fíìsì ó ní tòun ta kò tí ì ta tán tọ́lọ́wọ́n bá tó torí jẹ́ yóò tún ta lọ́rùn gan atara pé majority mùsùlùmí òròjú ọ̀lẹ ọ̀nbẹ lára wa yóò wà á jẹ́ káwọn kan rò wípé ọ̀dà ẹja máa fi wọ́n jẹun ẹja máa fi owó èlé kún owó wọn òròjú tí wọ́n ń ṣe wà á wà á padà ṣiṣẹ́ gbogbo èrè tọ́wá yẹ ká ní ta ní ọ̀padà máa jẹ́ o àwọn onírìbà kí la fẹ́ lò ń bi eléyìí anabi sallallahu alayhi ọjọ́ pé pé anabi ọlọ́run dáwúdà kánà yá kúlù fi amẹ́lì yẹ di iṣẹ́ ọwọ́ rẹ̀ ló jẹ lódodo èèyàn lè fẹ́ ṣiṣẹ́ kọ́mọ̀ tí ó fi ṣiṣẹ́ ìwọ kọ́ lànìyàn pé ọ bẹ̀rẹ̀ láti ibìkan ọwọ́ owó yá òòrò yá o yáwó èlé correct tó bá ṣe kọ̀ǹdọ́ mọ́tò lọ́pọ̀ fi bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí ní problem pàápàá sẹ́dá àwọn tó bá ti kàwé wọ́n ti gbin arrogance sí wa lẹ́mí wà láì ká sọ pé graduate graduate kò lè ta pure water kìí ṣe pé yóò tà láíláì yóò tà fúgbà kan tí ó fi dé kíni o next level táwọn sọ fún ọ pé graduate kò lè máa ta recharge card graduate táwọn fẹ́ kò lè ṣe kọ̀ǹdọ́ kò lè gun ọ̀kadà phd holder kò sí náà tó apply fún dangote ndé òní ní phd holder sẹ́dá bá ti gba ọ̀lẹ́gbà míì tí ò lè bẹ̀rẹ̀ láti bí ó kéré ọwọ́wọ́ òòrùn ya yá ó yáwó èlé búlọ́dọ̀ nǹkan wo ló lè ọmọ rí five hundred one thousand two thousand ten thousand twenty thousand tó jẹ́ pé láàrin ọdún kan méjì ìwọ o mo ti ní lọ́wọ́ mọ́ tẹ́ ẹ bá máa tó fi bẹ̀rẹ̀ bísínẹ́sì ẹ̀ ẹni tí mò ń sọ lónìí ó ti kọ́lé méjì ilé kẹta ló ń kọ́ lọ́wọ́ mọ́tò méjì òun ló ń bò lásìkò tí mò ń sọ yìí kódà wọ́n fẹ́ dá léṣẹ́ ńlá kan lẹ̀ mí lọ ní àní báyìí tẹ́ ẹ bá dẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ à ń card anta ń ta phone accessory àti bẹ̀ báyìí ó rówó kójọ báyìí ó sọ ọmọ léṣẹ́ búrẹ́dì mi láti léṣẹ́ búrẹ́dì báyìí ó tún ta flower ó ti dolówó lọ ní ìsìn ibi ó ti bẹ̀rẹ̀ lómi ò lè bẹ̀rẹ̀ ń bẹ̀ bẹ̀rẹ̀ láti o bá bẹ̀rẹ̀ o bá ok èèyàn ń gun ọ̀kadà ní bọ́yọ̀kadà one twenty thousand naira láàrin ọdún kan ọdún méjì ọlọ́ọ̀ni kò rí bí i half million láti lẹ́fù ọ̀kadà ọlọ́ra kí ni o mọ́tò ṣáàpì lẹ́fù ṣe kí ni o ó ti lọ òkè bọ́yọ̀ bí o ti ń gbọ́ mọ́tò ọlọ́run tó máa ṣe ọdún owó kọjọ ìwọ gẹ́gẹ́ tó lè ra mọ́tò méjì mẹ́ta táwọn yóò tó máa ṣe kí ni o wọ́n máa dìlífà fún ọ àti bí mọ́tò ó tọrọ mẹ́kí ló tó lè máa ṣe ìwà náà tó lè máa ṣe nǹkan mẹ́tọ̀ jálàálì ọ̀kẹ́rì pé ọdọọdún ìyàtọ̀ ọmọdé bọ instead káwọn èèyàn wá ronú nǹkan pé ká bẹ̀rẹ̀ láti nìkan yá àmọ́ owó èlé kan tí ó yá kí pé òun ní di ten million so tóun bá ti rí òun ó lè máa bẹ̀rẹ̀ sí ní ta flower òun lè bẹ̀rẹ̀ sí ní máa ta mọ́tò òun ó lè máa import ọ̀kadà wá láti Saudi Arabia nígbà tí ọba yẹn àbí òun fẹ́ dálé epo lẹ̀ ibi ọba ti ń ṣe wàhálà lọ ṣe wàhálà lọ́tàn ó tún lè bọ́ sọ́wọ́ àwọn tí ó gbé dá èlé ń borí owó kò tí ìrọ́nà àbáyọ wàhálà inú wàhálà ni ó kù sí. bákan náà dọ́fùlì imán lílẹ̀ tó tí mọ́ọ̀nì bá lẹ a máa jẹ́ kí owó èlé ọkọ́ láwùjọ lọ́nà wo sẹ́mi pé tọ́lọ̀ sọnù sọ́ràtù alìmíràn ta àkàlẹ̀ ẹ̀kan ni pé wà tẹ́kùlá làálàkó tó filẹ̀ hù ẹ bẹ̀rù ní ọlọ́run téèyàn bá ti bẹ̀rù ọlọ́run tí máa ń nílẹ̀ yóò ti rò pé ọlọ́run lè ran òun lọ́wọ́ àfi kó wọn lọ lówó èlé yóò ti rò bẹ́ẹ̀ pé owó èlé ni solution we are out for solution yóò tó complicate wàhálẹ̀ yẹn ni ṣùgbọ́n ibi tí bá ní bá wà àwọn ọmọ ìyá rẹ ọ̀rẹ́ ní tí ó yọ lówó bóyá àwọn náà lówó lọ́ni ó gbìyànjú ọ̀tún ọ̀rẹ́ ní yọ lówó wá dúró tọ́lọ́run ìwọ̀n bá ń tọ́ bá máa ṣe máa ṣe lọ ṣùgbọ́n ibi tí ọba ti sí máa ní ah, a lọ torí ìbọn náà ni o a ah, a torí ìbọn ni àwa náà gbọ́dọ̀ gun agbọ́dọ̀ gun la ní private jet ní ti nàìjíríà dé àwa náà gbọ́dọ̀ gun ọmọ jíìpù yọ wà lọ yáwó èlé yẹn torí pé dráfìlì ọfà tó já sí pé gbogbo àtẹ́bá rí mọ́ọ̀sì àwọn mùsùlùmí tí ń lọ yówó èlé ẹ lọ wò wọ́n o ìmánì wọn ààrẹ ti ń ṣe kọlùkọlù ṣe kí ni o ó ti kọlù bákan náà kẹ́ìdù ṣẹ̀ìtàn ètò èṣù ọwọ́ àná nǹkan tí ń lọ yówó èlé èṣù ọmọ sọ ọ pé máa wo nǹkan o fẹ́ mú o sì di Mr tọlọ ètò ó sì àtọ̀ ọ̀jẹ́ sẹ́wọ̀n pé àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ sí kan borí bíríìjì kan kọjá tí igi ò ní kán wà lẹ́yìn ọba kan igi ọba kan ọba tẹ́rì sínú odò ọba tẹ́rì yóò jẹ́ èso àsọmọ pé ìwọ náà ó escape through now nígbà bá ti ń lọ tó ti ń lọ tó ti ń lọ pé ààyè ah, kóhun náà lé àfà igi ọba jámọ ẹlẹ́sẹ̀ bódò ó lọ ọba torí náà ká gbà fún torí ò ní fẹ́ ká ṣe tọ́lọ́run gbogbo ń táà sí ìbínú ọlọ́run òun lè fún ọmọ làkalẹ̀ fún wa bákan náà ara àwọn nǹkan tí ń jẹ́ kọ́ fàtẹ́ táwọn èèyàn lọ yá owó èlé gangan òun ni pé kí ni o àìsí àmánà àìsí kí la pé o àmánà ẹlòmíì àwọn kan ti ṣe lóore rí wọ́n bẹ̀rẹ̀ fún wọ́n yá hundred thousand wọ́n yá lélo hundred thousand wàláhì ó sì dojú owó rú sẹ́ẹ̀mọ̀ pé èmi tí mo yọ hundred thousand lọ́dún yìí àbọ̀ ọwọ́ ayánu cooperative musulumi ọwa ayáwó tán ọwa ń bùgà sí ẹgẹ́ ti ní ìsìn ìwọ́ pé ìdí ẹ̀mọ́ rọrùn ọwa ń lọ tójú bọ́ tọ́rọ̀ rẹ̀ ò tí ẹlòmíì lọ private school òun náà wà rò pé ní táwọn mi ń private school ni private school transport gbowó ó sì máa ń kọ́ọ̀mù rẹ bí ọ̀làgbára rẹ̀ nígbà tí ọba ìlò táàmù kínní táàmù kejì táàmù kẹta láàrin ọdún nínú hundred thousand tí wọ́n yọ fifty thousand ti bọ́rọ̀ kínní o sùkú fíìsì àwọn ọmọ lọ ó sì lágbára rẹ̀ ó yẹ ọmọ lọ sùkú ìjọba bí wọ́n lọ́mọ kọ́ wọn lẹ́sìn nílé bí ìyá wọn ni tọ́lọ́ wọn fàlùbáríkà sí yá àmọ́ ẹranjú ojú òtò ẹlòmíì kè lágbára kọ́ bọ̀kadà o ọwọ́ adigun wọ́n yá lówó hundred thousand wọ́n sáré ọlọ́ra ọ̀kadà ìlọ́ra ẹ̀fọn ọlọ́ra sixty thousand nínú ojú owó ìlókù bẹ̀ forty thousand ibi tó ti àjẹ́ àmú òyòkù náà bára àìlámàánà rẹ̀ àwọn tó yá lówó nígbà ọba àdìjọ́ mi ìtọ́rọ̀ rẹ̀ bá wá dojú ní tọ́sí wọ́n tó yá lówó kí ní àpàdà rìsọ́ọ̀tì owó èlé èyí ò ní màá ṣe ṣe wáàsí fúnra mi àtẹ̀yìn tẹ̀ ń gbomi ẹjá wa náà lámàánà ẹlòmí ọ̀bá ráàánú àìlámàánà rẹ̀ kò jọra àìtò wá lámàá náà ó tó wá fi kó bá mùsùlùmí tọ́ lámàá náà torí àwọn tó ti yá lówó rí wọn nìgbẹ́ báwọn mùsùlùmí ṣe máa ń ṣe nù pé lámàá náà bí ara àsọ́lẹ́rù kan ní mú ní búkíní o ìgbà ẹ̀rú ìwọ ti bọ̀nà jẹ́ ìwọ gbọ́ngàn wà padà lọ yọ̀wé tó ní ẹjọ́ yọ lówó tí ò lélẹ̀ mọ́ tó ní wọ́n ti fi tán òwòrí tó ti lọ bowó jẹ́ yọ̀wé wà padà fà kó jẹ́ pé àìlámọ̀ náà ó sùn bí kíní o ibi ìparun tọ́lọ́wọ́n bó fi gbógun tì tọ́lọ́wọ́n mọ́ gbógun tì wá. bákan náà ara tó ń fa tó ń jẹ́ káwọn èèyàn máa sínú owó èlé òun ni ádámù ṣáfàkọ̀ wà rahma benel muslimin àìláàánú àwa mùsùlùmí ara wa náà lójú ó ń ti àwọn èèyàn lọ bí owó èlé mùsùlùmí gẹ́gọ́mọ̀ ọ̀tọ̀ làwọn tí ò lámọ̀ náà sẹ́yìn pásítọ̀ àwọn tí ò lámọ̀ náà àìwà lámọ̀ náà ò sí pé gbogbo mùsùlùmí ni ò ní mùsùlùmí náà àláàánú ara wa lójú ẹ fún alápẹ̀rẹ̀ èèyàn ó sì fẹ́ ra jẹnẹrétọ̀ tí wọ́n máa lò pẹ̀lú ẹ̀ tó bá rí one hundred thousand ṣọ́ọ̀bù rẹ̀ pé àbí òpè òpè ọ̀kan náà ọmọ ìyá wa létà tí mo gbọ́ wà láì ó dùn mi ó lùsì admission ní University of Ìlọrin admission tó já sí wípé àfagbára wọ̀ ni wọ́n tó wá fọ́ láti ẹ̀sìn Department of Economics tó wà very competitive wàláì owó school fees ẹni tó ti lọ bẹ̀rẹ̀ sí ó ti ní ìṣúmù lecture tó ti ń gbọ́ lecture àwọn èèyàn lẹ́tà ó ṣe jẹ́ àgbọ́ àwọn èèyàn wá ń tàn jẹ àwọn ọ̀yà lówó àwọn òfin lówó tí deadline ṣe kíni o tó fi lọ kòrò ó school fees san bí wọ́n ṣe lé school yìí dàárọ̀ ìtí wọ́n sọ̀rọ̀ kìrì admission ni very brilliant brother very brilliant tó lọ́pọlọ gidi gan kìrì admission mi dàárọ̀ yìí ó lè ṣẹlẹ̀ láàrin mùsùlùmí mi náà tó ní ṣòro tá a bá ti láàánú ara wa lójú ìtẹ́lómi tó nídìí tí èsè bísínẹ́sì fifty thousand ti tó jẹ́mọ̀ kí mo ló ti tó fifty thousand naira ẹlòmíì tó bá rí twenty thousand yóò máa ṣe bísínẹ́sì lọ ṣùgbọ́n nígbà tá a bá láàmú ara wa lójú ń kọ́ àti kọ́ sọ pé wọ́n tọ́ ọ̀bà láàmú náà ìwọ náà ṣe kí ni o bẹ̀rù ọlọ́run yàtọ̀ sí yùn tá a ti láàmú ara wa lójú àwọn èèyàn nídìí àwọn nǹkan fún sẹ̀mí ayé wọn kó lè rọrùn kẹ́sìn náà ò lè ṣe kí ni o tá a bá ti rí lọ́nà àlàálì ẹni tó yẹ pé dráfùlì ìmọ̀nì tá a sọ lẹ́ẹ̀kan fún ìmọ̀nì rẹ̀ ṣe kí ni o ọlẹ̀ kí ni ọ̀padà ṣe yọ lọ yáwó mi tí ọ̀dà ni torí àsìkò àṣìṣẹ́jú tó fún mi ó ti fẹ́ pé bóyá kí n kúrò lórí abala yẹn àwọn aburú wo ni wọ́n bẹ́ẹ̀ bí kámọ́ ti ẹ̀ jẹ owó èlé ìgbà nínú tíra ti ń bẹ́ wájú mi ń bì àwọn àfáà yẹn list thirty ọgbọ̀n ni wọ́n list wàláì ọgbọ̀n aburú ọgbọ̀n ní bẹ́ẹ̀ ni kéèyàn máa jowó èlé yálà ọ̀nyáwó èlé ọ̀nyáyàn lówó èlé ọjẹ́ akọ̀wé owó èlé àbọ̀ ọjẹ́ ẹlẹ́rìí owó èlé wọ́n líìsì aburú ọgbọ̀n tán sì mẹ́rin wá nu Kùránì àti súnà lórí àwọn àdánwò yẹn kí mọ́báyá bíi márùn sí mẹ́wàá wá ń bẹ̀ torí àsìkò tí ò sí. alákọ̀ọ́kọ́ sẹ́ẹ̀rí kéèyàn máa jẹ owó èlé ah níbi tó burú dé níwájú Ọlọ́run ó burú ju kéèyàn máa báyà rẹ̀ sọ̀lọ́ tá a bá rọmọ kan bì tọ́jú ọ̀bọ ti màmá ẹ̀ màmá mi ọya ẹ̀túra yín lẹ́hìn òun kí ló dé àwọn fẹ́ bá yín ṣe sì náà ni kí láàpẹ̀ wọ ọmọ yẹn kí láàpẹ̀ jẹ́ náà á lọ mọ bú àdú ní tó ṣe ń kéré sí kọjẹ wéèlì sẹ́yìn kẹ́ni sẹ́yìn sẹ́yìn nígbà míì àwọn nǹkan kẹ́kẹ́ táwọn lọ pé áà ó sì kéré sí aburú ilé ìta à ń ṣe ṣùgbọ́n torí pọ́lọ́ òjà rí rìpakọ́ṣọ̀ rẹ̀ lójú ẹsẹ̀ kò jámọ̀ ká burú ni ìwọ́ tó lọ yáwó èlé kọ́ ọba yà rẹ̀ sùn ó lóore fún ọdún kọ́ lọ yáwó èlé lọ ta ló sọ bẹ́ẹ̀ anabi wa muhammad sallam ló sọ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní àríbà thalatha tó ń wá sàbòrúnà bàbá ó ní sẹ́ rírìbà ilẹ̀kùn seventy three lónìí ilẹ̀kùn kí mo pè ó seventy three òun ní rìbá òun ló ní ṣe wá rínú seventy three yẹn eléyìí tí rìbá ṣe kí ni o tí rìbá ní àìsàrù á mísìlù ayẹ́ńkì àrọ́júlù ùmọ̀ù èyí tó wá rọrùn jù nínú ilẹ̀kùn seventy three rìbá òun ni kéèyàn ọ̀fẹ́ ya rẹ̀ kọ́ bá ya rẹ̀ ní ìbálòpọ̀ ah nínú ilẹ̀kùn seventy three rìbá ànábì sallallahu alaihi wasallam ó léyìí tó kéré jù tó jẹ́ pé simplest òun ni pé kí ni o kéèyàn ọlọ́mọ báyà rẹ̀ sùn àdìsí tá à ń sọ yìí àdìsí tó lálàáfíà ni ìmáàmù hakim wọ́n gbà wá ìmáàmù bayaki wọ́n gbà wá nínú sọ̀yúwì jami àdìsí 3539 sheikh al-albani wọ́n ládìsí yẹn àdìsí tó lálàáfíà ni tó túmọ̀ sí pé kéèyàn ọmọ ẹjẹ́ rìbá àbíkọ́ máa yáwó rìbá àbíkọ́ yáàyàn lówó rìbá kọ́ jẹ́ akọ̀wé rìbá abẹ́lẹ́rì rìbá ó burú wájú ọlọ́run tó kọ́lọ́ báyà rẹ̀ sọ̀lọ́ nínú rìwáyà àdìsí mi anábì sallallahu alaihi wasallam ó sàlàyé wípé sẹ́ẹ̀rí díràmù sẹ́ẹ̀rí owó kásìtọ́pọ̀ owó náírà owó náírà ná nàìjíríà owó náírà tọ́júwó rìbá yakulu rọ́jù wàhùwà yálà tọ́mọ nìyàn kan ń jẹ tóun náà sì máa fi owó rìbá mọ́ ń jẹ yìí o ṣe ẹ̀mẹ́ tọ́jáwó rìbá náà yọ́ màbí ó ní mọ̀ owó rìbá sì ni mọ́ ń jẹ yìí o owó rìbá la fi ń dìbẹ̀lọ́pù school ni la fi ń dìbẹ̀lọ́pù léèpo ni la fi ń dìbẹ̀lọ́pù business yìí o tóun náà mọ̀ anabi sallallahu alaihi wasallam ó ní wípé kí ni o ó burú wájú ọlọ́run mínísítì wàsàlà àfihàn zaniya dùkéèyàn ó ṣe sìnà nígbà kíni lọ́wọ́ thirty kéèyàn èèyàn ṣe sìnà tàbá rẹ̀ nìkan ní ẹwà àfáàfẹ́ ẹwà àfáàfẹ́ ń wòye o àwọn sísá àti síìsì ni ló jẹ́ fún òun ló ṣe pé ní òun ló ní fìlàwà àwọn kí lábẹ̀rù àfa olórí ibú láfẹ́ eléyìí o tó bá jẹ́ pé bá ń káwọn ọmọ ń kéwú sáàmù ọmọ obìnrin lọlé kéwú rẹ̀ ẹ dámi lò àwọn ará àfa kan kìí ṣe sìnà ń ọmọ sẹ́rẹ̀ tó ń ṣe sínú kẹ́ ẹ̀kọ́ mọ́yé lọ́bẹ̀ ó lóore bí èjì jẹ́ rìbá ńlọ hadith yìí àwọn àfóò ní hadith wọ́n ní hadith tó ṣe kí ni o tóun náà lálàáfíà ní Sheikh Al-Albani wọ́n sọ áhà rẹ̀ nínú sẹ́wùlì jami tí wọ́n ládìí yẹn hadith tó fẹ̀lẹ̀ Imam Ahmad àwọn nàgbàwà àti Imam Daraqutni àti Tabrani àṣekẹ́yìn ò tó máa jowó èlé ó tún lóore ju àbí kéèyàn ó jowó èlé ó burú ju kí ni lọ o kéèyàn ó ṣe sìnà nígbà 36 lọ ànábì sallallahu alaihi wasallam òun ló sọ bẹ́ẹ̀ ẹlẹ́kẹta sẹ́ẹ̀rí gbogbo ẹni tó bá ti ń jẹ owó èlé ọlọ́run àlùbáríkà kó òbí iṣẹ́ rẹ̀ ọlọ́run ló dẹ̀ sọ bẹ́ẹ̀ ní Suratul Baqara nínú àwọn àyàtà kóòtù lẹ́ẹ̀kan 275 to 280 yẹ́mọ́hákù lọ́ọ̀rìbà wàyúríbí àsọ̀dàkọ̀tì owó èlé ọlọ́wọ́ parẹ́ ọlọ́wọ́ gbogbo tì í yọ wà fún àlùbáríkà sí ètò ọba jọ pé ọrẹ àtinúwá tá a fi ń ṣera wa láàánú láàrin ara wa ọ̀dà nítorí àsìkò ṣé ẹ wá aráwùjọ tí wọ́n bá ti ń jẹ owó èlé àwọn àìsàn bú ìdààmú ìfarabalẹ̀ bá rìn dáadáa àwọn kí mo pè àwọn àìsàn bú wàhálà àìrọ̀ òjò ìmọ̀ apààyàn kí gbogbo nǹkan máa dàrú òun ní ọmọ ṣẹlẹ̀ ńbẹ̀ bóyá náà ní ṣẹlẹ̀ nàìjíríà kọ́lọ̀ ọmọjọ kọ́mọ̀ forí sí wa. anábì sallallahu alaihi wasallam ó ní sẹ́ẹ̀rí ìdàgọ́ ọ̀rọ̀ zina wà rìbá fi kọ̀ríyàtì anábì ní sẹ́ẹ̀rí àwùjọ kan tí ìwà sìnà àti ìwà rìbá tó bá ti fọ́nká ẹ wá wo nàìjíríà òun méjèèjì fọ́nká àbí ọ̀fọ̀ká ní ìsìn sìnà àjùn high school àjùn high school lóògùn state ń bẹ̀rùn principal obìnrin ní láti àkọ́ni ó ṣe virginity test fáwọn ọmọ ss1 nínú àwọn ọmọ 300 only 38 were virgins àwọn ọmọ ss1 àwọn ọmọ tí èjà lẹ́nu wọn mú táwọn ọmọ rò pé ọmọ kékeré tó bá sì rí pé gọ́vnà sàǹfàrà fọ́wọ́ gọ́vnà wọn ọfọ́ ọmọ 30 years yóò di international issue àwọn ọmọ ss1 lájùwọ̀n high school ní Ogun State principal obìnrin ṣe virginity test fún wọn thirty eight ló wà virgin nínú ọmọ three hundred ss one <coughs> ìgbà tẹ́ẹ̀dá ẹ̀dá àwọn ọmọ poli àwọn ọmọ nc university ah, ilẹ̀kùn ti dìpa kọ́lọ́wọ́ sàánú wa anamisa ọlọ́ọ̀lọ́ sálàm ó láwùjọ tí sinna bá ti wà àti rìbá kí ni tí ó ṣẹlẹ̀ fàkọ́dí àhálùbí àǹfùsì yìí àdábàlá àwọn àwùjọ ìyá ọlọ́run ó ti dẹ̀tọ̀ lé wọn lórí ìyà ìyà látọ̀dọ̀ ọlọ́run ó ti dẹ̀tọ̀ lé wọn lórí kọ́lọ̀ mọ́jọ dẹ̀tọ̀ lórí èmi àti yín àsẹ́yìn máa jẹ́ pé rìbá òun la fi ń ṣètò sẹ̀mí ayé wa ìyà làǹfà látọ̀dọ̀ ọlọ́run kọ́lọ̀ mọ́jọ àríyá rẹ o. bákan náà ṣé ẹ rí téèyàn bá tún ti wá ń jẹ rìbá ọlọ́run ní gbàdúrà rẹ̀ àdìsí àbúrérà ń bẹ lórí eléyìn nínú sọ̀híhù muslim nítorí àsìkò tí ò sí fifty minutes fún mi gangan ti pé báyìí ń sì ráńdì ọ̀fun ní ìsìn insha Allah bákan náà ṣe wá rí téèyàn bá tún wá ń jẹ rìbá súwà bad end ìkángun ogún léèyàn máa ń ní ẹ lọ wo àwọn bàbá tí wọ́n ń yá owó èlé lánàá àtàwọn tí ń yá èèyàn ẹ lọ wo the end wọn tè dá o wàhálà ni máa ṣẹlẹ̀ sí wọn ká tó kú inú sàárè wọn ò tún ní dáa fún wọn ọ̀run náà ò tún ní dáa fún wọn a gbọ́dọ̀ gbìyànjú ká sọ́ra fún kí ni o ìkángun ogún nínú àwọn nǹkan tó lè máa ṣẹlẹ̀ bákan náà yìí máa jẹ rìbá nínú nǹkan tó máa ń fa kí làánà ìbínú ọlọ́run èpè ọlọ́run kọ́ fún èèyàn ni nítorí àdìsí ta kàlẹ́ ẹ̀kẹ́ tánà bí àṣàlà níbẹ̀ ọlọ́run ṣépè fáwọn tí ń jẹ rìbá ẹni tó ń yáàyàn ẹni tó jẹ́ akọ̀wé rẹ̀ àti ẹni tó jẹ́ ẹni tí òun fi owó rẹ̀ lẹ̀ ní ìparí torí àsìkò tí ó ti lọ tán solution wo ni Islam gbé kalẹ̀ láti mọ̀jà sí kówó èlé òun láàmú fi lo ìṣẹ̀mí ayé wa alákọ̀ọ́kọ́ islam fẹ́ káwa tá a jẹ́ mùsùlùmí ìta ń pè ní alqardul hasan jẹ́mọ̀ kí la pé o alqardul hasan wa man yuqridu Allaha qardan hasanan àwọn àfáà ní tá à ń pè ní qardul hasan mímọ yára ẹni lówó láì lélẹ̀ nù àwa ń bá bò láṣìírí àwa tá pé ń gbà jẹ ó tún sẹ́kù ju ẹgbẹ́ lọ nínú nǹkan tí ò lè jẹ́ kí rìbá ọkọ́ mọ̀ láwùjọ wa òun ni ká máa yára wa lówó láì fèrè sí ìwọ tí wọ́n bá wá yá lówó ìwọ náà bẹ̀rù ọlọ́run má ba ọ̀nà jẹ́ ẹ̀ tá a bá ti yára wa lówó láì lélẹ̀ má yáwó sòkú àná o o nídìí kọ́ yáwó nítorí pé kí ni o ọ̀fẹ́ ṣe mọ́ síná àdìsú làásà o o lè nídìí ẹ̀ o nídìí kọ́ lọ yáwó tọ́rọ fẹ́ ra private jet wọn tó o fẹ́ yáwó fún ṣé n tí ò ní já sí wípé ò ní rí san ni ọ̀tọ̀ ní kọ́lọ̀ lè mú wàhálà dé èèyàn máa yáwó fún business tí ó máa lọ àti ó ṣẹlẹ̀ sí kan náà ọmọ yá wa ó lọ rẹ náà ń gbà lé yáwó yáwó ó sì l'accident sẹ́wọ̀n pé ọlọ́run kọ́ darọ̀ lọ́wọ́ wà máa ṣá àfàà àwọn ẹran sì kù àfàà survive ṣùgbọ́n àwọn ẹran ṣe kí ni o ẹran bíi mẹ́sàn-án ẹran lẹ́sẹ̀ tó wá kú ìkọ̀ọ̀kan ní ẹ̀ kò dé ní thirty thirty thousand tọ́ra látọ̀ tó bá dé bí àwọn ẹran ńlá kò lè less than fifty thousand àwọn ẹran táwọn olówó máa ń ṣe kí ni o tá máa ń fẹ́ rà yẹn ẹran sì kù torí pé tírélà wọlé wọn lórí mọ́lẹ̀ ni ṣé àmọ́ pé ọlọ́run ló mú wá lé eléyìí wa ọlọ́run tó wá mú wá ó tún wá bẹ̀ pé wọ́n ọlọ́run ṣàánú mi ọlọ́run tó nípa afẹ́ lò mẹ́rin pé tá a bá ń yára wa níwọ̀n bá ń tọ́lọ̀ ń ṣe fún wa yọ́ọ́ mọ̀ lérí ìbàjẹ́ náà ìyẹn jálá kọ̀kọ́ ẹlẹ́kejì òun náà ni ìkọ́rọ́jù zakat àwọn olówó wa tí wọ́n bá ń yọ sàká yóò dín rìbá kù ókè ṣakíláwà ilé ìsìn ní ń dájú àwọn olówó kan bẹ́ẹ̀ ṣakí kan jẹ́ mùsùlùmí tí wọ́n sì pọ̀ tí mi ń sìn sẹ́yìn tó pé àní rólówó tí owó rẹ̀ ó tó forty million ní Ṣakí forty million téèyàn bá sì di forty million lọ́wọ́ yọ yọ one million ni o zaka jama téèyàn bá yọ one million lónìí nínú Ramadan àbásíkò tó bá fẹ́ yọ tó sì wà mùsùlùmí mẹ́rin tí wọ́n ní ṣòro tó pín fún wọn ní two hundred and fifty thousand wàláì àwọn mẹ́rẹ̀ẹ̀rin kò sí wọn lórí ayérayé ẹlòmíì two fifty thousand kò tó tó sì mọ́ tí èlò ọbọ̀ lọ́wọ́ kó tó sí má owó sàkéèsì owó táà máa pín mọ́sí wọ́n fi rẹ́ bí lóògbò 5000 7000 iye owó sàká owó sàká kọ́ wọn ò kéèké owó sàkéèsì owó fíṣẹ̀ bí nílẹ̀ owó pé ọyọ òróòrò onú ẹran kálùbárí kò lè kówó rẹ ni ó kó fáwọn tí yóò wúlò fún táwọn náà tó lè dẹ tí ọmọ yọ sàká ní nearest future àṣetá ọba tó ń yọ sàká yóò dé kéde bu o yóò dé rí ibà kù ẹ wá àwọn olówó wa sí wọn lè yọ sàká èsù tí ọba yé wọn jẹ́ kí wọ́n lè sórí ibú lọ́dọ̀ kọ̀jẹ̀ wọn lè yọ ìwọ̀nba àwọn tó tún yọ náà wọn àpẹ́ bó ṣe yẹ wọ́n pẹ́ wọn ò pẹ́ bó ṣe yẹ wọ́n pẹ́ ara sẹ́tàwá náà máa ṣe nìyẹn àwọn olówó yìí wọ́n nídìí ẹni bá wọn sọ̀rọ̀ sẹ́ẹ̀rọ ọpọlọ tí ń bẹ lórí wọn ó nídìí ká máa fọ̀nù díẹ̀díẹ̀ torí wọn ò súnmọ́ àwùjọ ẹ̀sìn àwùjọ olówó náà súnmọ́ they think the way the rich think àwọn aláàmọ lẹ́lọ́rọ́ rò pé ẹ nídìí kí ẹ súnmọ́ wọn ọ̀hún oh, à oh, ah, nídìí ká súnmọ́ wọn ká lọ máa tọrọ owó kan wá sọ wá di àáfà èyí náà jókòó ẹ máa ka yàásín a nídìí ká súnmọ́ wọn ká gbé dáwà lọ bá wọn a nídìí ká máa invite wọn sáwọn ibi tí wọn ò ti gbọ́ wá sí bó ṣe ká mọ ká para lé wọn twenty times kọ́sà lè wá tó lóun mi ìbá gbọ́ wá sí kan wà láì olè tó sẹ̀mí ayé ẹ̀sìn láéláé bí olówó kan bá dùn táwa mọ̀ tó jẹ́ pé kí ni ọ̀gá ńlá ní first bank ni owó ẹ̀ ní ọ̀nà fún tọ́lọ́ ni mọ́sálásí lálọ́kọ́ tó ẹ̀kọ́ ń gbà àwọn àbátan wọn á kúra ìlọ mọ́sálásí ẹ̀ àwọn wá sí kọlọ́lọ́ ní ọgbọ́n tó wúlò dáadáa fún àwọn olówó tó bá ń yọ sàkà yóò di rìbá kù olówó mẹ́wàá tó bá yọ one million látara one million ìyẹn forty lè kú lẹ́ntì ọmọ jẹ rìbá àwa táwa tí ìlówó ló tó forty million náà ìwọ̀nba tí wọn náà bá ní yọ sàkà orí owó rẹ fún àwọn tó yẹ kó o fún kálùbárí kò lè wọ yóò sì tó dé wàhálà kù láwùjọ wa bákan náà nínú àwọn nǹkan tó tó lè fa kírìbá kó kúrò láwùjọ òun ni tá à ń pè ní kéde o asọdakọt ọrẹ àtinúwá sàárà ọrẹ àtinúwá kè tó ń ṣe kọ́rídù o sàgbé kọ́rídù ni wípé èmi lè tóra mi mọ yọ ọ ni o màá ṣe kí ni o màá gbà padà ṣùgbọ́n gbà mí èyí á mọ̀ rò pé mo ti ju iye báyìí lọ kò ní mílá kí n fún àfáà ní twenty thousand sọdakọ nìyẹn kìí ṣe pé màá gbà padà mo ṣe kí ni o mo bọ̀ wàhálà ìta bá ti ní ẹrọ ẹlòmíì ní ìsìn ọ̀rọ̀ admission kọfẹ́ lùsì admission ilé ọlọ torí ẹ̀yà one hundred thousand àwọn ọmọ yàwá kan ti ṣe bẹ́ẹ̀ rí nílọrin tí mo mọ̀ dáadáa wọ́n sì pera wọn wọ́n sì sa owó yẹn jọ wọ́n dẹ̀ kó fẹ́ nìyẹn abọ́n ọyọ ẹni yẹn kó nu wàhálà èmi nìkan lè má lágbára kẹ́nìkan rádìmíṣàn kó lóun ní di one fifty thousand a lè pa wá mẹ́wàá jọ àfà tọ́dọ̀ alágbájá aládùúgbò mú àmì ládàá wọn níyà màmá wọn gẹ́gẹ́ darúgbò kò sí nǹkan mọ́ ilẹ̀ yìí dájọ́ ní five thousand sọ́dá kọ́ nìyẹn kìí ṣe kọ́rí jù ẹ̀yin kọ́ ó ní mo ní two thousand ẹ̀yin kọ́ ten ẹ̀yin kọ́ fifteen adẹ̀sájọ́ afúrú ẹni bẹ́ẹ̀ sọ́dá kọ́ nìyẹn a gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ láàrin ara wa sẹ́rà wọn five naira ten naira tá a máa ń gbàjọ́ bí sẹ̀mí láì dá mi ó so orí sẹ̀mí ayé ẹlòmíì ó lè kú òmí rìbá ẹlòmíì tí ọba ní owó yẹn ọlọ́mọdé èèyàn fẹ́ bímọ wọ́n rán àdúgbò tìyàwó ẹ̀ wọ́n ní tọ́ba rí one hundred thousand ọmọ lè kú mọ́ ìyàwó nú ìyàwó gan tó lè lọ́dọ̀ ọlọ́run jama wà lẹ́ẹ̀tọ́ bá rówó ìbẹ̀rù bí ò ní lọ ya ìmọ̀ ìyàwó pé ah wọ̀ lọ fún wọn wà lùsì ìyàwó òun ó tún lùsù ọmọ òun ó ni irú àníyàn adídìká máa tó kúnra lọ pẹ̀lú àwọn sọ̀dà court èyí tí èsì pa ayáyàn abun ọrẹ máa ń bẹ nínú tí ìsìláàmù gbé kalẹ̀ tí ò ní jẹ́ kírìbọ̀ ọmọ sẹ̀mí kí ni takafulu ijtimai àwọn eléyìí ó dàbí àwọn kan tá a social welfare social services àwọn nǹkan tó já sí wípé a fi máa kóra wa lọ́wọ́ láwùjọ ẹ jẹ́ lápẹẹrẹ sẹ́rí majority wa náà ká mọ̀ láníyàn dáadáa torí jọ́tọ́lọ́mbà gbà wa náà ga ká lè mọ ibi tá à náwó sí irú ẹ̀ ní kọjá pé a láwọn ilé ẹ̀kọ́ tá a dálẹ̀ àwọn èèyàn ò ní máa sanwó àwọn ọmọ òrukàn lásán ni wọ́n mọ̀ wá bíi a ní ọmọ wá bí o àwọn ọmọ kan sí ara àwọn olówó wa ara pọ́blẹ́mù tí wọ́n ní olówó Saudi ó yàtọ̀ sí olówó Nàìjíríà àwọn olówó Saudi Arabia tó bá ti lówó débì kan àwọn àmọ́ ronú pé táwọn ní àwọn òrìlẹ̀ tọ́jọ́ kú kí làwọn lè máa ṣe táwọn èèyàn ọmọ benefit ẹgbẹ́ kànga àwọn èèyàn wọ́n lọ ọmọ bíbí kànga yẹn ẹ̀kọ́ public toilet àwọn nǹkan tí ò ní mówó wá ṣùgbọ́n àwọn olówó ti bí i tí ó mówó wá ni wọ́n máa ronú tí olówó bá ní plọ́ọ̀tì kan ní títì kò lè fílẹ̀ kẹfì kọ́sùpáàdì mọ́sálásí ilé epo ní òrónú ẹ̀ tàbí kó ronú kó pè fáwọn báńkì gbólówó kan lè ṣe ń bàdàn ọmọ iye owó tí ó rí bẹ́ẹ̀ pé ẹ̀gbọ́n ọ̀rọ̀ bísínẹ́sì lélẹ́yìí yìí sọ̀rọ̀ ọlọ́run a gbọ́dọ̀ mọ ronú àwọn nǹkan kan tí ò ní mówó wá ṣùgbọ́n tí ọmọ wúlò fún kí ni o àwọn mùsùlùmí tí ń gbáwùjọ yóò lè dín wàhálà wọn kù ní Yobe tèmi ti sẹ́ NYSC dàmátú to be specific wọ́n ní àyíyẹ Team Care foundation kan ní damaturu nígbà tá a fi ń serve mka north east tá a lọ fíṣítì àwọn ọmọ yẹn kò sẹ́ni tí ọ̀fẹ́ ẹ̀sọ́ kan náà wa àyíyẹ tí ń kíá foundation ní damaturu ní Yobe state àwọn ọmọ òrukàn nìkan náà kó síbi ilé yẹn school yẹn dẹ̀ fine kódà wọ́n ní school bus wọ́n ní bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì náà fi ń sùn wọn ò tún lo ẹni wọ́n ká àwọn ọmọ yẹn lẹ́kọ̀ọ́ wọ́n ó fún wọn lóúnjẹ wọ́n ó ṣe lẹ́tọ̀ fún wọn àwọn ọmọ yẹn wá ń ka kéwú fún wa pẹ̀lú òun Haúsá àmìrù mkan gbà yẹn lọ́kọ́ bú ẹkún ah, ah, àwọn kan ló ń ṣiṣẹ́ ọlọ́lára ọmọ òrukàn ọmọ tí ó wẹ́ pé kò ní bá kó òlé ẹ̀sùn ẹ̀ ti bọ́yá yọ sáǹfààní kankan fọ́ dúpẹ́ mọ́ sáǹfààní fún àwùjọ ìsìláàmù lọ kó sì mọ́ yàtọ̀ ọ́fíìsì alọ́run níjọ́ tá a ti lọ fíìsì ìbẹ̀lẹ̀ mi náà ti láníyàn pé tèmi náà bá lówó láyé èmi màá ṣerú ẹ̀ èmi náà ní irú foundation yẹn tẹ́ pé ń mọ̀ pé ń máa náwó mi lé lórí tí máa kú tí máa lọ bọ́ lọ́n pé ọlọ́run àrà tèmi náà achieve rẹ̀ sáà pé kò ní kò wà profitable ní abala material something ṣùgbọ́n wà profitable lábala àlùjànnà a gbọ́dọ̀ máa ṣe irú ẹ̀ irú sùkú tẹ́lá bẹ́ kalẹ̀ àwọn òbí tí ọmọ yá owó èlé láti rán ọmọ lọ sùkú wọn nídìí owó èlé mọ́ àwọn ọmọ ọmọ ṣe kiri o wọ́n máa lọ sùkú ilé ìwòsàn aláwọn ilé ìwòsàn tó yá sí wípé èyí táwọn èèyàn jẹ́ lágbájá ara rẹ̀ ọ̀yá ni ìkànnà ọmọ ìyá wa ní last two weeks ẹlẹ́à iná àwọn ọmọ kí òmìnir lọ́wọ́ ń sọ kéèsì yẹn fún mi ah, mọ̀ wá ń bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀kan mú àwọn sisters ẹgbẹ́ rẹ̀ náà tóun náà jẹ́ pé yẹn Eh, certified nurse ni ọmọ rẹ̀ láwọn problems kan létí mọ́ra wọn wọ́n sábà treat ẹ̀ ẹ̀wọ̀n tán ní kọlọ̀ fún wa two hundred naira ó ní tóun ti rò pé wọn ẹ̀ lè gbà lẹ́sà bíi fifty thousand tóun ti ń sọ kọ́ pé ìwọ ọlọ́sọ́mọ yóò ní kú báyìí ni ẹni tó wá jẹ́ nọ́ọ̀sì ẹgbẹ́ ìtọ́jọ́jọ́ máa yá ibẹ̀ náà lọ sí tó ti máa ń bímọ tó máa ń bímọ sí wọ́n sá treat ọmọ yẹn tó ọmọ yẹn fi wà ókè ó ní wà ní pé ẹni káàfó òkú òun tó bá dalẹ̀ wọ́n sọ yìí tó wọ́n sọ ní ara ní two hundred ẹ gbọ́ dáadáa àfáwọn tó fi spíkà bóyá two hundred thousand two hundred naira ntọ́gbà lọ́wọ́ ẹni yẹn lọ. ẹni tí ọba máa sàmú kí pé ibo lòwọ́ ti di fifty thousand kéré kan o ọmọ ti fẹ́ kú o tọ́jú pé àwọn mùsùlùmí náà bá nírú àwọn nǹkan kọ̀ọ̀kan báyẹn tó jẹ́ pé àwọn ọmọ o yóò mọ bí yá rọrùn àwọn tí ọmọ jẹ ó sì wà nù tán fi ń kọ̀nfàtì àwọn èèyàn sí kéde o irọ́ wọn tán gbé dání táwọn náà bá ń ṣerú àwọn nǹkan ìyọ́ ọmọdé wàhálà kù ní àwùjọ ìwọ̀nba tí a lè sọ ìkọlọ̀ dé olùfàlàyà jọ gbé dàrú kìyàmà subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa wa barakatuh wa alaykum ọba tí ó fún àwọn òsáàsì wa ní ọ̀rọ̀ náà sọ a rí pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n bá lọ àfẹ́ kí wọ́n dákẹ́ mọ́ eléyìí wá jẹ́ àkíyèsí bẹ́nìkọ̀ ọ̀fẹ́ wá wípé awalafa tó fi rí bó ṣe rí tó bá jẹ́ pé aago mẹ́wàá iná lábẹ̀rẹ̀ ètò mọ̀mọ̀ wípé àwọn òsáàsì wa wọ́n ní àǹfààní láti sọ àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n fẹ́ sọ torí pé tàbá rí ó tó ìwé bí ìpele bí mẹ́ta tí wọ́n kó wá lórí ọ̀rọ̀ rìbá yìí tó sì ẹ́ pé gbogbo tí a bá sọ abẹ́ tàbá kó gbogbo tí wọ́n sọ papọ̀ kò tó ìpele kan nínú ìpele mẹ́ta tí wọ́n kó wá fún díẹ̀ yìí kọ́lọ̀ kó ṣàbójú fún ẹnìkọ̀ọ̀kẹ́ wá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi tí ń sọ̀rọ̀ àtàlága náà tó ní wọ́n sọ́lẹ̀ kẹ́ pé ọkàn àwọn náà ọjọ́ ọkàn gbogbo wa ní tó bá fi kan ìyí tọ́kàn alága bẹ́yìn tí ẹgbẹ́ níbẹ̀ ṣe ágbẹ́ ọkàn yìí so ẹ̀rẹ́bù torí tọ́lọ́run nígbà mẹ́ta máa ti ń fúnra wa ní àsìkò ẹ jẹ́ kí a máa mójútó ọ̀rọ̀ àsìkò yìí àmọ́ ọ̀nà kan lòun náà ọlọ́run kó yọ́nú sí wa nígbà tí a sọ̀rọ̀